ẹ̀yin ara mi bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí solution ti fi ló ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ ló nípa ìsọ̀yì ọmọ tí wọ́n bá ní níléèwé torí rẹ̀ bá kú ọmọ tí làákàyè rẹ̀ ò bá mú yányányányányán ẹ lọ bá mi fún lò ọlọ́run á jẹ́ kó bá lára mu ọlọ́run máa lò púpọ̀ gan ọmọ iléèwé ọlọ́run máa lò ń sábàbí gan dáadáa ẹ lọ bá mi wá ewé ìyeyè ewé ìyeyè ẹ bá mi wá ewé ìyeyè ẹ wá bá mi wá èso ìyeyè náà ẹ̀dà dúdú àbí pípọ́n ẹ bá mi wá ewé ìyeyè àti èso ìyeyè ẹ̀dà dúdú àbí pípọ́n tẹ́ bá ti wá mú ewé ìyeyè yìí dání iye tó wá wù yín lè lè mú o ẹ máa sọ wípé bisimilayi rahman rahim rọ́bì sídìní elimán rọ́bì sídìní elimán ẹ máa jù ú ẹ máa wí sí ní kọ̀ọ̀kan ẹ máa wí sí ní kọ̀ọ̀kan ẹ máa wí sí ní kọ̀ọ̀kan ẹ máa wí sí ní kọ̀ọ̀kan ẹ máa jù sínú ìsàsùn àbí pọ́ọ̀tì tẹ́ bá fẹ́ fi jò rọ́bì sídì ní ìlìmọ̀ rọ́bì sídì ẹ máa ṣe bismillahir rahmanir rahim rọ́bì sídì ní ìlìmọ̀ bismillahir rahmanir rahim rọ́bì sídì ní ìlìmọ̀ bismillahir rahmanir rahim rọ́bì sídì ní ìlìmọ̀ ẹ wàá ṣe bẹ́ẹ̀ fa sí gbogbo ara ewé ní ẹyọ kọ̀ọ̀kan ní gàgé ewé kọ̀ọ̀kan níta pé ní gàgé ewé kọ̀ọ̀kan òní bí abí ẹyọ kan ewé báyìí ẹyọ kan ewé báyìí elif yorùbá yìí ni ẹ máa ṣe sí tẹ́ bá ti wá ṣe sí ẹ wàá ṣe sí ara orógbó ara èso ìyeyè náà ni ẹ ṣe sí bẹ́ẹ̀ náà tẹ bá ti ṣe sí náà bẹ́ẹ̀ rọ́bì sídi ní ìlìmọ̀ rọ́bì sídi ní ìlìmọ̀ rọ́bì sídi ní ìlìmọ̀ ẹ ṣe sò náà bẹ́ẹ̀ tẹ bá ti wá ṣe sí ẹ wá wá alligator pepper ẹyọ kan àti àǹkóyè ní àtàrí bá mi ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀ náà mi ò yí padà zero seven zero double three double four nine five nine eight jẹ́ kó ṣí ẹ̀rẹ̀ déèyàn twenty tó bá ti ṣí ẹ̀rẹ̀ á dàn fún ọ má ṣí fẹ́yàn kan méjì share rẹ̀ fẹ́yàn twenty adamfo tó bá ti wá tó bá ti wá mú tó bá ti wá mú àtàrí náà ni ẹ sọ pé rọ́bì sídìí ni ìdìmọ̀ ẹ wí sóun náà ẹ wá fìlè lórí ẹ wá jò tẹ bá ti wá jò ẹ ti fún un láṣẹ nù tẹ bá ti wá jò tán pẹ̀lú ògọ́lọ́ inṣàlá bukatu láì tààlà ẹ wá ní kán bá yín han hàn kó pọ̀ dáadáa kán hàn púpọ̀ dáadáa kán wá máa bu kinní nì sínú oyin fún ọmọ nì torí rẹ̀ bó ti wù kórí rẹ̀ ó kú tó ọlọ́run ó jí láàká ẹni padà bó ti wù kórí ọmọ náà kú tó ọlọ́run ó jí láàká ẹni padà bó ti wù kórí ọmọ náà jí tó ẹ rí pé nísìnyí ẹ̀kọ́ ti di owó èèyàn tún gbọ́dọ̀ á máa náwó sórí kan tí sí o orí náà mọ́tò sí kíni kọ́mọ́ balance ẹ bá mi share the more you share the more you get ẹ bá subscribe sórí YouTube wa àṣírí ọjọ́ ìṣòwò sàn ti fi ẹ bá ẹ follow mi lórí TikTok àṣírí ọjọ́ bí Solution TV ẹ máa bù sínú oyin ẹ máa bù sínú rẹ̀ fún ọmọ náà ẹ máa ta oyin original sí kọ́ máa nì kó máa mú pẹ̀lú ògo Ọlọ́run abalára mu tẹ́lá ti gbọ́n bá ti bá yín hàn tún ẹ fi díẹ̀ sínú oyin ẹ bu díẹ̀ sínú hàn tún ni ẹ fi oyin gan díẹ̀ sí ẹ gbé fún kó mú pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run sì ní làákàyè assalamu alaikum warahmatullahi wabarakatuh